àbúmúta àlìàṣáyì òjì ọlá lórí ìpé nígbà tí a wà lórí ìrìn àjò pẹ̀lú òjíṣẹ́ ọlọ́nkọlọ́lá àlùkọ́là tí a bá ti dé orí òkè kan a máa ń ṣe lá ilaha illallah àti Allahu akbar tí a sì máa ń gbé ohùn sókè tí a bá ń ṣe ànátùsọ̀lọ́lọ́ àti ọ̀sọ̀lọ́ wa kọ pé ẹ̀yin èèyàn ẹ̀sí jẹ́ẹ́jẹ́ pẹ̀lú ara yín nítorí pé ẹni tí ẹ ń kéèké kì í ṣe adití tàbí ẹni tí ó jìnnà rere dájúdájú ó ń bẹ pẹ̀lú yín ó sì jẹ́ olùgbọ́ràn tí ó sì súnmọ́ ẹ jẹ́ kí agbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí i ṣíṣe àpọ̀mọ́ nígbà tí a bá ń gun òkè àti nígbà tí a bá ń sọ̀kalẹ̀ àbúmúsá àlẹ́àṣáì rọ̀dílọ́lá ròyìn pé nígbà tí a ń tí a wà lórí ìrìn àjò pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́lá ayéwọ̀sọ́là tí a bá ti dé orí òkè kan a máa ń ṣe láàbìlà ayélujára àti aláwọ̀ akbar tí a sì máa ń gbé ohun wa sókè bí a bá ṣe ń ṣe é ànábì tọ́lọ́lá ayéwọ̀sọ́là wá sọ pé ẹ̀yin èèyàn ẹ ṣí jẹ́ẹ́jẹ́ pẹ̀lú ara yín nítorí pé ẹni tí ẹ kékeré ẹni tí ẹ kékeré kìí ṣe àjùmí àti ẹni tí ó jìnà rere dájúdájú ó ń bẹ pẹ̀lú yín ó sì jẹ́ olùgbọ́rọ̀ tí ó sì súnmọ́ ìkọ́rí àti ìgbà الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديث في وقفوا حديث أبو موسى الأشعاري قطر بحديث حديث كان وقت a ò ṣàlàyé tẹ́lẹ̀ àdísì ẹlẹ́kejì tí ibn umar radiyallahu ta'ala anhu tó gbà wá tó ní káàna nabiyyu sallallahu alaihi wasallam ìdà kọfàlà mínàlẹ̀ hajji awìlẹ̀ umrati kùlámà áwùfà alásàníyàtín áwùfàdfàdín kábàrọ̀ sàlásàn ثم قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير آيبون طائبون عابدون ساجدون لربنا حامدون صدق الله وعدا ونصر عبدا وعزم لأحزاب وحدا متفق عليه وفي رواية لمسلم إذا قفل من الجيوش أو السرايا أو الحج أو العمرة حديث عبد الله بن عمر يجي أو سلايلا يسوي به òjíṣẹ́ káàna nàbí sọ̀lọ́lọ́hù aléwà aléwàsálàm anábíwà Muhammad sọ̀lọ́lọ́hù aléwàsálàm ó jẹ́ ẹni tó ṣe wípé ìdàkọ́fàlàmínà lè hajji nígbà tó bá ń darí padà ṣàgbé ìlú Madina òní ànábì ìgbé sallallahu alaihi wa alihi láti máa ń ṣe hajj àti umrọ a lè ṣe Madina a lè ṣe umrọ ní Madina ìmáàna bí ìgbé Madina torí kó ṣe ìjìra lọ́ọ̀bẹ̀ awìlẹ̀ umrọ tàbí ń darí láti umrọ mẹ́rin gbọ́rọ̀ pé ó ní tó bá ń darí ní hajj awádàbẹ̀ pé hajj tánà bí ṣe ó ṣe kí ni ó pọ̀ tomorrow yẹn kò rí o hajj ẹyọ kan péré lànà bí ṣe níbi ìṣẹ́ ayé rẹ̀ oná là ń pè ní hajj ìdágbére hajj ìdágbére kódà ń ànábì lọ sí mẹ́kà ní ọdún ní ọdún sọ́lọ́fọ̀ ìdíyà ní wọ mẹ́kà wọ́n padà ní ìlú kan tá ń pè ní Hudaybiyya kìí ṣe hajj náà lànàbí fẹ́ lọ ṣe umrah ló fẹ́ lọ ṣe wọ́n ẹlòmí tó wà lè béèrè pé ṣé wọn ò ṣe hajj ní ìgbáyé ànábí yàtọ̀ sẹ́yọ kan yẹn ni wọ́n ṣe ṣùgbọ́n ànábí ò lọ um, Abubakar radiyallahu ta'ala anhu ni ànábí ò lọ so ájì ẹyọ kan táwọn bí wá ṣe yẹn lànàbì tí wá fi hàn àwọn sọ̀hábà àwọn ọmọlẹ́yìn bí wọ́n ó ṣe máa ṣe hajj lóbi sọ pé kóbdo àmì kóbdo àmì là àmì là àhújù bá àdá torí pé ṣe ṣe kí má ṣe hajj ní lẹ́yìn ilé ìmọ̀ àti gbogbo báwọn àfáṣe wa máa ń ṣàlàyé ṣe hajj yẹn ìtànà ti ṣe lọ́dún yẹn gangan ni wọ́n máa fi ṣàlàyé bá ti ṣe ṣe hajj kìí ṣe tí wọ́n ti ṣe sẹ́yìn torí pé ànábì sọ pé kúdò take this from me take this from me yẹn pé ó yá ẹ máa wo bí mo ṣe ń ṣe òkèdè mọ́ kọ́ṣẹ̀kẹ́ mú mọ́lẹ̀ bẹ́ẹ̀ agbèlè ó mọ̀rọ̀ tàbí kéèyàn ṣe iṣẹ́ ó mọ́rọ́ táwọn ẹran léègbò máa ń pè ní lẹ́sà hajj ó mọ́rọ́ ní bíbẹ̀ ilé ọlọ́run ọba wò ní àsìkò tí kìí ṣe hajj tàbí pẹ̀lú èròǹgbà pé ó mọ́rọ́ làwa ṣe àwa bẹ̀lẹ̀ ọlọ́run wò ní kìí ṣe pé à ń ṣiṣẹ́ hajj yẹn ló fà tó jẹ́ pé ta bá lọ ṣe hajj gan oríṣi mẹ́ta <coughs> la lè ṣe a lè ṣe hajj kan tí wọ́n ń pè ní hajj ifrod hajj nìkan la lọ ṣe dóńdó onìkan lálọ́ sí tàbá ti gbé ara mi báyìí tàbá ti gbé ní ikọ̀ ìyẹn ààlà bí tí a jìdì iṣẹ́ tí ó ṣe káwà ní ìsira a sọ pé allahumma a sọ pé labbaika allahumma hajjan mo jẹ́ ìṣẹ̀rẹ̀ ọlọ́run fún iṣẹ́ hajji tó bá fẹ́ ṣe jẹ́ pé a ṣe hajji ká dàpọ̀ mọ́ umrọ́ ni a sọ pé labbaika allahumma hajjan wa umratan olúwa mo jẹ́ ìpè rẹ ọlọ́run fún iṣẹ́ ájì àti òmúrọ̀ papọ̀ tó ẹ́kà àkọ́kọ́ mẹ́ ṣe òmúrọ̀ tàbá ṣe a ti wà nípò ká ti wà tẹ́lẹ̀ ṣáájú ká tó gbé ara mi lẹ́yìn náà ti ṣiṣẹ́ ara bẹ̀rẹ̀ ṣe àṣì ní yaumu tarwiya ọjọ́ wo ni wọ́n pè ní yaumu tarwiya ọjọ́ kẹjọ oṣù kejìlá ojú ọ̀run táǹpẹ̀ ní zòlẹ̀ hijja ọjọ́ ìrìnṣẹ́ àjù bẹ̀rẹ̀ ọjọ́ a ti wà láwọn oṣù ájì náà báyìí o bẹ̀rẹ̀ kọ́ọ̀dà láti bẹ̀rẹ̀ oṣù fi lé òní ìkọ́ni tírì ní àbí òní ni ọjọ́ kẹta oṣù tòlọ̀ kọ́ọ̀dà oṣù kọkàn láti Islam tó oṣù ìgbé parí pẹ́rẹ́ tó bá jẹ́ mọ́kàndínní ọgbọ̀n lóṣù yìí tóṣù tó lé tó mẹ́ bá fi lé a jẹ́ pé ó kùjọ́ mẹ́wàá tá a ṣe léyà tọ̀ lọ́rọ̀ kan já ọmọrọ yẹn òun nǹkan ẹyọ kan ló fi yàtọ̀ sí ṣe hajj tó ṣe pàtàkì kí ni nǹkan náà kò sí arọ́fà kò sí àràfà ní iṣẹ́ umọ́rọ̀ bẹ́ẹ̀ sì ni kò sí lílọ sí Mínà láti jókòó mbẹ̀ ṣùgbọ́n tó ga jùlẹ̀ náà ni arọ́fà torí pé ànábì gan sọ pé nípa ń pè ní ṣe hajj gangan làràfà ń lọ yẹn ẹ̀bá àwọn ènìyàn lọ gún òkè àràfà tí èyàn bá lọ kò sókè gangan tó fẹ́ gún òkè wà ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n òkè yẹn kékeré wọ́n ti fọ́ gbogbo bẹ̀ ẹlòmíì máa ń lọ bẹ̀ yóò fẹ́ lọ gun orí òkè yẹn látara ẹ̀mọ̀ kan tí èyàn bá lọ rí bọ́m̀bẹ̀ òun ló mọ ànábì ní wa cup to our èmi ní òní níjọ àràfà ànábì ibi mo kàn dúró sí bí ní òun ṣùgbọ́n tí ẹrí gbogbo ààyè pátá àrọ́fà àràfà náà gbogbo yòókù kẹ́nìkan a máa dìjọ wájú kó jẹ́ pé ibi mi dúró sí lòun fẹ́ dúró sí èmi ń ni o àwọn yòókù náà ààyè àrọ́fà ni sẹ́ni jẹ́ àràfà ni sọ fún ni ó tún jẹ́ ọmọ sàábé bàbá rẹ̀ ní Umar ibn al-Khattab radiyallahu anhu tó jẹ́ àrólé kejì lẹ́yìn ànábì ọmọ kan tó bí là ń pè ní ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ní Abdullah òun náà tó jẹ́ tó nímọ̀ dáadáa olówá ń sọ fún wa báyìí nínú àwọn oṣojú mi kòró ni tó mọ̀ nípa súnà tánàbí bá ń darí láti hajj àbí umra hmm, kúlàmà áwòfà alásàníyàtì gbogbo ìgbà tí ànábì bá gun sàníyà ìjẹ́ ń pè ní sàníyà ni a lè pè ní àlàfo òkè ẹ máa ṣàkíyèsí tí òkè bá pọ̀ ẹ rọra rí nìkan bí ṣíríbùn yóò fẹ́ ní àlàfo téèyàn lè gbà òun náà ó ga o ṣùgbọ́n yóò jẹ́ bí àlàfo téèyàn ó gbà ibẹ̀ làwọn tó máa ń ṣe títì máa ń sábà gbé ọ̀nà gbà ń jọun nígbà tí mo kí lè ń fọ́ òkè tí ó wà wọ́ kọlọkọlọ tẹ̀báwò dáadáa irú ìkàrẹ́ báyìí àti àkùgbá ìgbìjẹ́ ń pè lókè alábòjútó yẹn tẹ́bá rí ẹ̀rí pé lọ́wọ́ ọ̀tún tàbá ń lọ sí àkùgbá láti kààrẹ. ẹ̀rí pé òkè ni tẹ́bá ọwọ́ òsì ní pé fọ pàṣẹ àárín wọ́n ń pè ní kábàrọ̀ sallallahu alaihi wa sallam kábàrọ̀ salasa ànábì sọ pé Allahu akbar Allahu akbar Allahu akbar ẹ̀mí ìtàlà ànábì yóò ṣe Allahu akbar thumma qala lẹ́yìn náà ànábì yóò wá sọ pé la ilaha illallahu wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbogbo mùsùlùmí ló mèyàn ìtumọ̀ rẹ̀ ní pé la ilaha kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí lódodo àfọlọ́hun ìtumọ̀ láìláìláìlá ọ̀kọ́ ni kò sọ́bà kan àfọlọ́hun ìtumọ̀ rẹ̀ ni kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí ní ti ẹ̀tọ́ àyàfíta ní àfọlọ́hun wáhídáhù ó nìkan nìtọ́sí tọ́sí kò lórogún láàṣẹ̀rí ìkàlà kò sórogún fún làhúlì mólèkù tí ẹ̀ ní hamdu tí ẹ̀ sí ní ẹ̀yìn wàhúwà aláàkúnlè ṣe nǹkan dé oún sí lálágbára lori gbogbo nkan pátápátá ààyìbúùnà à ń darí padà o tí ẹ̀kú lọ ní olú ájì nìyẹn tàbí múrọ́ ànábì wà ní ààyìbúùnà à ń darí padà Abidun ń wa

ló pa àwọn ẹgbẹ́ ọmọ ogun ẹgbẹ́ ọmọ ogun tí wọ́n kóra wọn jọ pé àwọn fẹ́ wá pa gbogbo tí ń jẹ́ Islam àti gbogbo mùsùlùmí àwọn fẹ́ pa pátápátá kí èéfín rẹ̀ kó mọ́ ṣe kó mọ́ rú mọ́ kí ọ̀fọ́n wọn kó mọ́ ṣe sìfèrú lẹ́gbá ní ogun kan tá ń pè ní goswatul Khandak àti ń pè ní goswatul Ahzab lẹ́yìn ogun kan mọ̀ sí Uhud àwọn òṣèbọ̀ Mọ́kà wá wò pé agbára Mọ́kà nìkan ò lè ká ọ̀rọ̀ àwọn mùsùlùmí ní Mọ̀dínà yìí tó ń ti bí wọ́n ṣe pọ̀ tó yìí. wọ́n wá lọ bá gbogbo àwọn ìran lárúbáwá yòókù bí àwọn gọ̀tọ̀bán àtàwọn òbáṣùlẹ̀ àrọ̀ àtàwọn lárúbáwá jẹ́ àti ẹ̀ka sí wúrúwúrú nú pápá káàkiri gbogbo wọn ni wọ́n pè kí gbogbo pawọ́ pọ̀ nígbà tó ẹlẹ́bọ ni gbogbo àwọn pólẹ̀ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ jẹ́ ṣe rí lọ́dọ̀ tiwa náà Yorùbá nìyí ó yàtọ̀ sí eléṣù yàtọ̀ sí ẹ̀ṣàngó ẹ̀ṣàngó yàtọ̀ sí ọlọ́ya ọlọ́ya yàtọ̀ sí ológun ológun yàtọ̀ sí ní nànábùkù nànábùkù yàtọ̀ sí àwọn ará èkó táwọn ń ṣe ẹ̀yọ̀ ẹlẹ́yọ̀ yàtọ̀ sí agẹmọ agẹmọ yàtọ̀ sí àgàn ìyẹn lọ́tà àti gbogbo ìlú káàkiri ó yàtọ̀ sókè ìbàdàn ìlú tiwa náà ní ìsìn gan kámọ́tàn ra wa jẹ eégún ùgbẹ̀ kò wọ̀ kàrẹ́ eékún kàrẹ́ kò wọ̀ gbẹ̀ tó ń ti pé ààrin tí ò bá mọ̀ ìlú yóò lè mọ̀ ìyàtà àlà láàrin ìlú méjèèjì eégún arigidi kò dé arigidi kàrẹ́ ò arigidi tó ń ti pé yóò lè rí àlà láàrin ìlú méjèèjì ṣùgbọ́n gbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe ṣùgbọ́n ẹnu wọn kò lórí pé àwọn náà mórogún pẹ̀lú ọlọ́run àwọn ilé wọ́n sọ pé yọ̀kan ní kájúmọ̀sì kún ajẹ́pọ̀ta gbogbo àwọn ará Ọ̀yọ́ wọn ni wọ́n pé bíbà yẹn pé wọ́n pọ̀ gan wọ́n wá lọ sílùú Mẹ̀dínà pé o ní ìlànà ó pa yín ní àpàfọn èéfín ẹ̀sìn yín ò ní rú mọ́ ọ̀fún ẹ̀yin mùsùlùmí ò ní tèsì fi rù nágbá mọ́ ògbóyìn lábẹ́ parẹ́ ẹ̀mọ́ tó wá ṣẹlẹ̀ ogun yẹn gan láwọn mùsùlùmí ò ti wá jagun ọlọ́run kan pa wọn rẹ̀ ọ̀nà wo lọ́lọ́run lò ó ní pé àwọn mùsùlùmí ti ṣègbìyànjú pẹ̀lú ìmọ̀ràn tí arákùnrin kan tá ń pè ní Salman Farsi Salman yẹn òun èṣe ọmọ ilẹ̀ lárúbáwá ó wá láti ìlú ẹ̀ wá gba Islam ni ọmọ Persia ní bí area Iran yẹn olówó sọ fánàbí pé bó bá rí báyìí nílùú àwọn gbogbo òkè wà ṣùgbọ́n àwọn àlàfo òkè tá a sọ lẹ́ẹ̀kan yẹn táwọn yẹn máa ń gbà wọ̀ lóhun táwọn máa ń ṣe ni pé àwọn máa ń gbẹ́ dè wọ́n kòtò yẹn yóò jí ìjògùn yóò sì fẹ̀ débi ẹṣin ò lè fò báwọn tí máa ń ṣe lè wọ́n nìyẹn lànà bìbá lọ ṣe bẹ́ẹ̀ bàbá wọn lárúbáwá òṣèbọ̀ ìdé ó bá wọn lójijì torí pé kèé ṣe àwọn lárúbáwá kì í lórú ọgbọ́n yẹn láti jagun wọn ò mọrú ọgbọ́n yẹn ó wá bá wọn lójijì wọn ò lè wọ Mọdínà ni ìró tí àwọn ará afẹ́ àtàwọn ọ̀yọ́ lé tó jọ́nà tí wọ́n ṣe fún àwọn ará Òwu nígbàtí Òwu Òwu ọ̀tẹ̀ 45 city ìlú kan tá a mọ ògiri yípo ni odi ìgbà tí wọn ò lè wọlé wọn wá dúró síta nígbàtí ebi pa wọ́n ni wọ́n fò jáde so wọ́n ti gbébi bá pa yẹn jáde wọ́n wá pàgọ́ síbẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́sìn Islam wá ní òdáhùn làwọn wá ń ṣe pẹ̀lẹ́dẹ̀ jẹ mutí wọ́n ń ṣe lọ́ọ̀kan ṣe zìnà wọ́n kó àwọn obìnrin wá kínú lè bí àwọn mùsùlùmí bá ń fẹ́ lọ bá àwọn mùsùlùmí ò dáhùn lọ́rọ̀ kan ọlọ́run kan nígbàtílẹ̀ ó bí ṣe ọlọ́run kan ran atẹ́gùn kan wá ní gbogbo àgọ́ wọn yẹn ó pè dànù gbogbo iná tí wọ́n dá ó pa gbogbo ẹṣin tí wọ́n so tú kálukú ẹni orí yóò di ilé báwọn Yorùbá ṣe máa ń sọ pátápátápátá ńlànà bí ń sọ sọ́dakọ̀ wáàdà àdéhùn tọ́lọ́run ṣe gbogbo òòrùn ẹ̀sìn islam ṣe ọlọ́run ó ti má déhùn rẹ̀ ṣẹ wà ní sọ̀rọ̀ àgùdà ẹrúsìn rẹ̀ tí jẹ́ muhammadu ọlọ́run ti ràn lọ́wọ́ àmọ́lọ́run ràn lọ́wọ́ ní torí fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba ìgbà tí àrànṣe bá dé àti jẹjà lórí àwọn ọ̀tá ó ra àwọn èèyàn tí wọ́n mọ̀ wọ ní Islam afuwaja tí wọ́n bá ní faujun ìjọ kan ní jẹ́bẹ̀ ṣùgbọ́n afuwaj ìjọ níjọ níjọ níjọ làwọn èèyàn mọ̀ wá láti ìlú wọn afẹ́dí mùsùlùmí o ẹ̀dàkùn àbẹ̀rẹ̀ ànábì ni o ẹ̀dàkùn àbẹ̀rẹ̀ nìkan ní jẹ́ mọ̀ọ́mọ́bì ni o ṣàgbé wọ́n gọ̀ǹgbà ẹ̀wọ̀n kan lárúkọ ọmọ lórí kí ló dé àwọn ilé tó tèmi èmi ni olórí wọn bẹ̀ ní baálẹ̀ àwọn èèyàn tẹ́yà ń gbé ún kan wá gbogbo wá fẹ́ di musulmi o kì wọ́n kàn gbà síláàmù fasabbih bihamdi rabbika wastaghfir nígbà náà ṣàfọ̀mọ́ orúkọ olúwa rẹ̀ kó yìn kó mọ̀ tọrọ àforíjì innahu kana tawwaba ọlọ́run ọba tí gbàrò ní ní ẹni pé ọlọ́run sọ fánà pé iṣẹ́ ẹ̀ ti parí láyé ó kú kó lọ kó kú nìyẹn lọ́rọ̀ kan ta fẹ́ ọlọ́run ti ránṣẹ́ tánàbí sọ wà á sàmẹ́lẹ̀ àṣàbà wàdà ọlọ́run ọba fúnra ara rẹ̀ ló yanjú àwọn ọmọ ogun tí wọ́n fẹ́ pa ìsìláàmù rẹ̀ lójú tí wọ́n yẹn lóun nìkan ìtànàbí mọ̀ sọnù mutafakun ali nínú ìwáyà mi fún imam muslim ó ní ìdá kọfàlà mínà lè jù yóò ṣe àwì sàrọ́yá tánàbí bá ń darí bọ̀ lójú ogun awìlẹ̀ hajji awìlẹ̀ umrah tàbí ajá àbí umrah yẹn pé kìí ṣe ajá àbí umrah nìkan tánàbí bá lógun tí máa ń darí bọ̀ náà tí máa ń sọ ni so kọ́lọ̀n kó fún wa ní àgbọ̀ àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìyẹn ẹyọ kan ní àná mò ń ka ìtàmọ̀ eh, sí àdúrà ìrìn àjò tánàbí máa ń kà tí ó bá rìn ìrìn àjò ṣùgbọ́n mi ò ráàyè láti tú so a ó gbìyànjú láti tú bí ìtìní láì lónìí òun náà ni pé tánàbí nínú hadisi Ibn Umar náà ló tún má hadisi wá ó ní káànà ìdà stáwà alàbà ìrìhì Ànábì bá ti gun ohun ìgun rẹ̀ bàáyìn tó bá ti gun ràkúnmí rẹ̀ kọ́ọ̀rì já ìlà sáfàrí lẹ́ni tó jáde fún ìrìn àjò tó ti gun ràkúnmí tán báyìí hmm, kabbara salata Ànábì wá ní Allahu akbar Allahu akbar Allahu akbar ó gbàgbé táwọn náà bá fẹ́ travel kìí ṣe ìgbà tá wà nú lílàkà àjò àrìn àjò táwọn náà bá ti gun kíni tán ràkúnmí tá ti wà mọ́tò wa tàti fẹ́ kíkì tàbí tá bá wà ní park tàti jókòó tí wọ́n ní ó yá o ìgbà yẹn láà ṣe àjò àyìn ànábì ò ní aláàgbárúlẹ̀ mẹ́tàn lẹ́yìn náà yóò sọ pé subhana lẹ́dí sáhọ́rọ̀ lánàá hàdà mímọ́ ni fún ẹni tó rọ eléyìí fún wa ràkúnmí tó ń káwà àti ìlàkúnmí jọjà kéèyàn fèsì ẹ̀ ìpá kan tó bá fi báyàn nínú báyìí fún ní ó tù síta bójójú yóò fọ́yàn lórí dànù ni ẹni tó bá rí ràkún rí mímí rí ó mọ̀ tí mò ń sọ ìjọ́ tí mò ń wo ràkún nílé yá tó lọ ẹnu tí ń jẹ pàò lásán tí ń tẹ̀gbé ojú nǹkan wò mí ẹ̀rú jẹ ń bà mí gan mo sún sẹ́yìn ni torí kò dùn wò ẹnu ẹ̀ wọ́n ti fi okùn dé tó ti ẹ̀ ń jẹ́jẹ̀ kò jẹ́ dàbí ẹni pé nǹkan kan dùn ó ṣàwọn òbá ìpapò àkẹ́lẹ̀ mọ́mọ́ rò pé mi ni mo dé olókùn mo tún wá jìnnà sí i

subahana lẹ́ni sákọ̀rọ̀ lánàá àdá mímọ́ ni fún ọlọ́run tó rọ̀ fún wa wà máa kú ná láwọ́ mọ̀kìrìní à ní kàpá kankan lórí ìtàgùn ọlọ́run ló rọ̀ bẹ́ẹ̀ wà iná ilá rabbina lámúnkọlìbùn àti pé dájúdájú ọ̀dọ̀ ọlọ́run ọba wa láṣẹ rí padà sí finally allahumma ìrẹ́ ọlọ́run iná ẹni sálúkà fi sáfàrí na ha dàlìbí rọ̀ à ń tọrọ ní orí ìrìn wa iṣẹ́ eré fún wa níṣẹ́ eré ṣe lórí ìrìn àjò yìí wà tákùwà fún wa níbẹ̀rù ọlọ́run já nípa yà rẹ wà mínàlá àmàlì mẹ́tàrọ̀ àwọn iṣẹ́ tó yọ́nú sí ni kó fún wa ṣe nínú àjò yìí o allahumma ìrẹ́ ọlọ́run hawwin alayna safarana hada ṣe nírọ̀rùn fún wa ìrìn wa ṣe ìrìn nírọ̀rùn fún wa wátùí anna bóòdà bá wa sún jíjìnà rẹ̀ kì yẹn pé kó káọ̀nà yẹn kù bó ṣe jìnà tó yẹn bá wa Allahumma ire ọlọ́run anta sahibu fi safar ìrẹ ni alábàárín wa ní rin ní ìrìn àjò tá rìn wal khalifati fil hal gbàtà àti tí kúrò nílé ìwọ náà ló tún ṣàrólé wa nílé wọ́n alábàárín wa lórí ìrìn àjò ìwọ tún kíni ìwọ tún ní àrólé wa nílé eléyìí ọ̀rọ̀ kan wà náà àkídà sí ìdílé ṣàlàyé

wà káàbátìlì mọ́ndọ̀rù káàbátìlì mọ́ndọ̀rù ni àwọn bí táàmọ́ àwọn àyè àyè àyè táàmọ́ gbà kọjá aburú bẹ̀ ọlọ́nkó làwà hmm, ń bẹ̀ wà sú ìlìmù kọ́là ìbànújẹ́ àwọn àyè káàbátìlì mọ́ndọ̀rù àwọn ìbànújẹ́ àdébá àdélébá bànújẹ́ ọlọ́nkó làwà ń bẹ̀ wà sú ìlìmù kọ́là ìṣẹ́rípadà aburú ọlọ́nkó làwà ń bẹ̀ ìlìmẹ́ẹ̀lì nínú dúkìá wa wàlì al àtàwọn ará alé wa wàlì wàlà àtàwọn ọmọ tánàbí gbá ń lọ rìn àjò ìtumọ̀ nǹkan tó ń sọ nìyẹn wàídà rọ́jà kọ́ọ̀là húnna tánàbí bá tún ṣẹ́ ríbọ̀ tí ó tún sọnù wà záàdà fi hìnnà yóò wà lékún ètò ń bọ̀ pé ààyìbónata ìbòn hamidun ní kí ni ó ní ẹni tó ń yin ọlọ́run ọlọ́run yóò ṣàánú wa ọlọ́run kí ó fún wa ní àgbọ́yí ọ̀rọ̀ rẹ̀ ìrọ́hùnmẹ́tíkà nǹkan tí sọ tí hmm, tó sọ lè mọ́ ń àwọn nǹkan tí ìbànújẹ́ ojú ọ̀nà ìbànújẹ́ àdélébá Mm, àti gbogbo kí ní ẹkọ́ làwá ń bẹ̀ sú ìlìmù kọ́là ìṣẹ́rí ipa bú làwá ń bẹ̀ ìbá lọ́rin àjò tí láàmà tá bẹ́ bá ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run falágbọ̀ yọ́rọ̀ rẹ̀ alọ́ọ̀mà tó iṣẹ́ tí wọ́n kà lónìí tó bá di ọ̀la iṣẹ́ aláàrẹ bá wà ń bẹ̀ máa fún mi máa sàlàyé ìyún náà láti máa tẹ̀síwájú اللهم إنا نسألك الهدى والتقى ولا عفاف والدينا اللهم اهدنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته